ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé kì í ṣe nípa ohun tí a ń fi ojú rí a ó kà láti inú ìwé Genesis orí àádọ́ta ẹsẹ̀ ìkẹrìnlélógún àti ìkẹẹ̀dọ́gbọ̀n Genesis chapter fifty verses twenty-four and twenty-five. Joseph sọ fún àwọn arákùnrin rẹ̀ pé àtikú mi kù sí dẹ̀dẹ̀ ṣùgbọ́n Ọlọ́run yóò máa tọ́jú yín yóò sì mú yín jáde kúrò ní ilẹ̀ yìí lọ sí ilẹ̀ tí ó ṣe ìlérí fún Abrahamu àti Isaki àti Jacobo Joseph sì mú kí àwọn ọmọ Israẹli búra fún un pé nígbàtí ọlọ́run bá mú wọn padà sí ilẹ̀ kénáánì wọn yóò kó egungun òun lọ́wọ́ lọ. níbí yìí a rí jósẹ́fù ẹni tí ó jẹ́ olùdarí gbogbo ilẹ̀ íjíbítì ẹni tí ó ní gbogbo ìfọkàntán láti ọ̀dọ̀ fáráò tí ó sì ní àǹfààní sí gbogbo ọlá àti agbára ní ilẹ̀ íjíbítì àti àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n ń gbé nínú èyí tó dára jù ní ilẹ̀ íjíbítì gẹ́gẹ́ bí ìwé jẹ́nẹ́sísì orí kẹtàdínlọ́wọ́ àádọ́ta ẹsẹ̀ ìkọkànlá ti sọ fún wa wọ́n wà ní àlàáfíà àti ní ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ tí a bá gbọ́ ohun tí Joseph ń sọ dáadáa níbi tí a kà lónìí yìí ènìyàn yóò rò wípé wọ́n ń gbé nínú ìgbèkùn àti ìnira bó tilẹ̀ jẹ́ wípé eléyìí yóò wá lẹ́yìn ọ̀rẹ̀yìn ṣùgbọ́n ní àkókò tí Joseph ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ yìí kò sí ohun kankan bí ẹ̀rí tí ó tọ́ka sí wípé ìnira tàbí ìgbèkùn ni ohun tí wọ́n ń gbé ní inú rẹ̀ ohun kan ṣoṣo tí Joseph ní láti sọ̀rọ̀ bí eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run sí Abrahamu nínú ìwé Genesis orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹtàlá àti ìkẹrìnlá àti ọ̀rọ̀ ọlọ́run sí Ísákì nínú ìwé jẹ́nẹ́sìsì orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹta àti jẹ́nẹ́sìsì orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá àti bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ ọlọ́run sí Jákọ́bù nínú ìwé jẹ́nẹ́sìsì orí ìkarùn-ún lé ní ọgbọ̀n ẹsẹ̀ ìkejìlá bíbélì kò ní àkọsílẹ̀ rẹ̀ wípé ọlọ́run bá Jósẹ́fù sọ̀rọ̀ tààràtà lórí ọ̀ràn yìí ṣùgbọ́n àkọsílẹ̀ wà wípé Jákọ́bù bá Jósẹ́fù sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ìwé Jẹ́nẹ́sísì orí kejìdínlọ́yìn àádọ́ta ẹsẹ̀ kọkànlélógún nípa eléyìí ni Jósẹ́fù ó ń sọ̀rọ̀ ó sì ń fi ìtọ́ni fún àwọn arákùnrin rẹ̀ nípa egungun rẹ̀ iṣẹ́ rẹ̀ yìí ó ń fi ìgbàgbọ́ hàn wo bí ìwé ebéèrú orí kọkànlá ẹsẹ̀ ìkejìlélógún ti sọ nígbà tí ẹ̀mí mímọ́ ń sọ̀rọ̀ àwọn dókítà ní ohun tí wọ́n a máa lò tí wọ́n a fi sí abíyá ẹni láti mọ bí ara ènìyàn ṣe gbóná tó ṣùgbọ́n nígbà tí a bá fẹ́ wo bí ìgbàgbọ́ ènìyàn ṣe rí a nílò láti wo ọ̀rọ̀ ẹnu ènìyàn àti àwọn ohun tí ènìyàn ń ṣe fún àti mọ ìpele ìgbàgbọ́ tí ènìyàn wà ó wà nínú ohun tí ènìyàn ń sọ àti àwọn nǹkan tí ènìyàn ń ṣe omidan tí ó gba ọlọ́run gbọ́ dunjúdunjú kò nílò láti dúró de ìfihàn kankan láti ọ̀dọ̀ ọlọ́run kí ó tó sọ fún aláìgbàgbọ́ wípé kò ṣeé ṣe fún òun láti fẹ́ kò ní dúró títí di ìgbà tí arákùnrin tí ó jẹ́ onígbàgbọ́ bá wá tí ó bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ ìfẹ́ kí ó tó sọ rárá fún aláìgbàgbọ́ kò ní wo ìwà àti ìṣe aláìgbàgbọ́ lónìí kí ó wá bẹ̀rẹ̀ sí ní fi eléyìí ṣe ìdí tí yóò fi gbà láti fi aláìgbàgbọ́ ìdí tí kò fi lè rí bẹ́ẹ̀ ni wípé à ń ṣe àkóso ayé wa nípa ìgbàgbọ́ kì í ṣe nípa ohun tí à ń rí ẹ lè ka ìwé kọ́rìntì kejì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkeje ǹjẹ́ ìwọ náà ti ṣetán láti rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà máa rìn ní ìgbẹ́kẹ̀lé pátápátá àti ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run èyí gangan ni ìgbàgbọ́ àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé lúùkù orí kẹẹ̀ẹ́dógún àti orí ìkẹrìndínlógún luke chapter fifteen and chapter sixteen ẹ máa bá wa kà lọ. máàkù orí kẹẹ̀ẹ́dógún gbàrà tí ilẹ̀ mọ́ àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn àgbà àti àwọn amòfin àti gbogbo ìgbìmọ̀ yòókù foríkorí wọ́n de jésù wọ́n bá fà á lọ láti fi lé pílátù lọ́wọ́ fún ìdájọ́ pílátù bi jésù pé. ṣé ìwọ ni ọba àbá àwọn júù. jésù dá a lóhùn pé. ó ti fi ẹnu ara rẹ̀ sọ. àwọn olórí àlùfáà ń fi ẹ̀sùn púpọ̀ kàn án pílátù bá tó bi í pé. o kò sì fèsì rárá ìwọ kò gbọ́ bí wọ́n ti oríṣiríṣi ẹ̀sùn kàn án ni. ṣùgbọ́n jésù kò tún dá a lóhùn rárá mọ́ èyí mú kí ẹnu ya pílátù ní ọdọọdún ní àkókò àjọ̀dún ìrékọjá pílátù a máa dá ẹlẹ́wọ̀n kan tí wọ́n bá bẹ̀bẹ̀ fún sílẹ̀ ẹnìkan wà tí ó ń jẹ́ bárábà tí ó wà nínú ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ kan tí wọ́n pa ènìyàn ní àkókò ọ̀tẹ̀ àwọn ènìyàn bá gòkè tọ̀ pílátù lọ wọ́n bẹ̀rẹ̀ sí í bẹ̀ẹ́ pé kí ó ṣe bí ó ti máa ń ṣe fún wọn láti wá bi wọ́n pé. ẹ fẹ́ fẹ́ kí n dá ọba àwọn júù sílẹ̀ fún yín bí. nítorí ó mọ̀ pé àwọn olórí àlùfáà ń jowú jésù wọ́n sì ń ṣe kéta rẹ̀ ni wọ́n ṣe fà á wá síwájú òun ṣùgbọ́n àwọn olórí àlùfáà ru àwọn ènìyàn sókè pé bárábà ní kí ó kúkú dá sílẹ̀ fún wọn pílátù tún bi wọ́n pé. kí ni ẹ fẹ́ kí n ṣe sí ẹni tí ẹ ń pè ní ọba àwọn júù. nígbà náà ni gbogbo wọn kígbe pé. ṣùgbọ́n Pílátù bí wọ́n pé nítorí kí ni nǹkan nǹkan ni ó ṣe ṣùgbọ́n wọ́n ṣàtọ̀ kígbe pé. Pílátù bá dá Bárábà sílẹ̀ fún wọn kí ó lè bá tẹ́ wọn lọ́rùn lẹ́yìn tí ó ti ní kí wọ́n na Jésù tán ó bá fà á fún wọn láti kàn mọ́ àgbélébùú àwọn ọmọ ogun bá mú un lọ sí inú agbo ilé tí ààfin gómìnà wà wọ́n pe gbogbo àwọn ọmọ ogun yòókù wọ́n wọ̀ ní aṣọ àlárì wọ́n wá fi ẹ̀gún fún adé wọ́n fi dé e lórí wọ́n á bẹ̀rẹ̀ sí kí i pé. wọ́n lù ú ní igi lórí wọ́n tutọ́ sí lára wọ́n wá ń kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n ń júbà yẹ̀yẹ́ nígbà tí wọ́n fi fi ṣe ẹlẹ́yà tán wọ́n bó aṣọ àlárí kúrò ní ara rẹ̀ wọ́n fi aṣọ tirẹ̀ wọ̀ wọ́n bá fà á jáde láti lọ kàn mọ́ àgbélébù bí ọkùnrin kan tí ń jẹ́ símónì ará kírénì bàbá alẹ́kisándérì àti rúfọ́sì tí ó ti ọ̀nà ìlú gbó bọ̀ ó ti ń kọjá lọ wọ́n fi tipátipá mọ́ láti gbé àgbélébù jésù wọ́n wá mú jésù lọ sí ibi kan tí à ń pè ní gọ́lgọ́tà ìtumọ̀ èyí tí ṣe ibi agbárí wọ́n fún un ní ọtí tí wọ́n ti po òjì àmọ́ ṣùgbọ́n kò gbà á wọ́n bá kàn án mọ́ àgbélébù wọ́n ṣẹ́ gègé lórí aṣọ rẹ̀ láti mọ èyí tí yóò kan ẹnìkọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe pín àwọn aṣọ náà mọ́ ara wọn lọ́wọ́ ní agogo mẹ́sàn-án òwúrọ̀ ni wọ́n kàn án mọ́ àgbélébù àkọlé orí àgbélébù tí wọ́n ń kọ tí ó jẹ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án ni ọba àwọn júù ní àkókò kan náà wọ́n kan àwọn ọlọ́ṣà méjì kan mọ́ àgbélébù ọ̀kan ní ọwọ́ ọ̀tún ọ̀kan ní ọwọ́ òsì rẹ̀ báyìí ni àkọsílẹ̀ kan ṣẹ tí ó wí pé. a kà á fún àwọn arúfin. àwọn tí ń kọjá lọ ń sọ ìsọkúsọ sí i wọ́n ń já apá mọ́nú wọ́n ń wí pé. kò tán ìwọ tí yóò wò tẹ́ńpìlì tí yóò tún kọ́ ọ ní ọjọ́ mẹ́ta gba ara rẹ là. sọ̀kalẹ̀ láti orí àgbélébùú. bákan náà ni àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn amòfin fi ń ṣe ẹlẹ́yà láàrin ara wọn wọ́n ń wí pé. àwọn ẹlòmíràn ni ó lè gbàlà kò lè gba ara rẹ̀ là kí kristi ọba ìsírẹ́lì sọ̀kalẹ̀ láti orí àgbélébùú ní ìsinsìnyí kí a rí kí a lè gbàgbọ́. àwọn tí a kàn mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ náà ń bu ẹ̀tẹ́ lù ú láti agogo méjìlá ọ̀sán ni òkùnkùn ti bo gbogbo ilẹ̀ títí di agogo mẹ́ta ọ̀sán nígbà tí ó di agogo mẹ́ta ọ̀sán jésù kígbe tòò ó ní. eloi eloi lemọ sábàkítàánì. ìtumọ̀ èyí ni ọlọ́run mi ọlọ́run mi kí ló dé tí o fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ wọ́n ń wí pé. ẹ gbọ́ ó ń pe èlíjà. ẹnìkan bá sáré ó ti kíní kan bíi kẹ̀kẹ́ bọ inú ọtí kíkan ó fi sí orí ọ̀pá láti fún un mu ó ń wí pé. ẹ jẹ́ kí a máa wò ó bí èlíjà yóò wá gbé e sọ̀kalẹ̀. ṣùgbọ́n jésù kígbe tòò ó mí kanlẹ̀ ó bá dákẹ́ aṣọ ìkélé tí ó wà nínú tẹ́ḿpìlì bá ya sí méjì láti òkè dé ilẹ̀ nígbà tí ọ̀gágun tí ó dúró lọ́kànkán rẹ̀ rí i bí ó ti dákẹ́ lẹ́yìn tí ó ti kígbe ó ní. dájúdájú ọmọ ọlọ́run ni ọkùnrin yìí àwọn obìnrin kan wà ní òkèèrè tí wọ́n ń wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú wọn ni maria magdalene wà àti maria ìyá jacobu kékeré àti ìyá joseph àti salome àwọn wọ̀nyí tí ń tẹ̀lé e láti ìgbà tí ó ti wà ní galili tí wọ́n ń ṣe ìránṣẹ́ fún un ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mìíràn wà níbẹ̀ tí wọ́n bá gòkè wá sí jerusalemu ọjọ́ náà jẹ́ ọjọ́ ìpalẹ̀mọ́ tí í ṣe ọ̀sẹ̀ kù ọ̀la nígbà tí ó di ìrọ̀lẹ́ jósẹ́fù ará arimatia ọlọ́lá kan nínú àwọn ìgbìmọ̀ wá ó ń retí àkókò ìjọba ọlọ́run ó bá fi ìgboyà tọ̀ pílátù lọ láti béèrè òkú jésù ṣùgbọ́n inú ya pílátù pé jésù ti yára kú ó pe ọ̀gágun ó béèrè bí jésù ti kú tipẹ́ nígbà tí ó gbọ́ ìròyìn ọ̀gágun náà ó yọ̀ǹda òkú jésù fún jósẹ́fù joseph bá ra aṣọ funfun kan ó sọ òkú jésù kalẹ̀ ó fi aṣọ náà wé e ó tẹ́ sí ibojì tí wọ́n gbẹ́ sí inú àpáta lẹ́yìn náà ó yí òkúta dé ẹnu ibojì náà maria magdalene àti maria ìyá joseph ń wò ó ibi tí wọ́n tẹ́ ẹ sí. máàkù orí kẹrìndínlógún lẹ́yìn tí ọjọ́ ìsinmi ti kọjá maria magdalene àti maria ìyá jacobo àti salome ra òróró ìkunra wọ́n fẹ́ lọ fi kun òkú jésù ní àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n dé ibojì bí òòrùn ti ń yọ wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn ṣàròyé pé. ta ni yóò bá wa yí òkúta kúrò ní ẹnu ibojì. bí wọ́n ti gbé ojú sókè wọ́n rí i pé ẹnìkan ti yí òkúta náà kúrò bẹ́ẹ̀ ni òkúta ọ̀hún sì tóbi gan-an nígbà tí wọ́n wo inú ibojì wọ́n rí ọ̀dọ́mọkùnrin kan tí ó jókòó ní apá ọ̀tún wọn tí ó wọ aṣọ funfun wọ́n bá ta gìrì ṣùgbọ́n ó wí fún wọn pé. ẹ má bẹ̀rù ṣé jésù ará násárẹ́tì tí a kàn mọ́ ni ẹ̀ ń wá ó ti jí dìde kò sí níhìn ẹ wò ó ibi tí wọ́n tẹ́ ẹ sí nìyí ṣùgbọ́n ẹ lọ ẹ sọ fún àwọn ọmọ ẹ̀hìn rẹ̀ àti pétérù pé ó ti lọ ṣáájú yín sí Galili níbẹ̀ ni ẹ ó gbé rí i gẹ́gẹ́ bí ó ti sọ fún yín. nígbà tí wọ́n jáde aré ni wọ́n sá kúrò ní ibojì náà nítorí ṣe ni wọ́n ń bẹ̀rẹ̀ sí í gbọ̀n pẹ̀pẹ̀ tí wọ́n ń dààmú wọn kò sọ ohunkóhun fún ẹnikẹ́ni nítorí ẹ̀rù ń bà wọ́n. nígbà tí jésù jí dìde ní òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ó kọ́ farahàn maria magdalene tí jésù lé ẹ̀mí èṣù méje kúrò nínú rẹ̀ nígbà kan ó lọ sọ fún àwọn tí ó ti ń bá jésù gbé níbi tí wọ́n ti ń ṣọ̀fọ̀ tí wọ́n ń sunkún nígbà tí wọ́n gbọ́ pé jésù wà láàyè àti pé màríà ti rí i wọn kò gbàgbọ́ lẹ́yìn náà ó fara àwọn méjì kan nínú wọn ní ọ̀nà mìíràn bí wọ́n ti rìn lọ ní ìgbèríko kan wọ́n bá padà lọ ròyìn fún àwọn ìyókù síbẹ̀ wọn kò gbàgbọ́. lẹ́yìn náà ó fara hàn àwọn mọ́kànlá bí wọ́n ti ń jẹun. ó bá wọn wí fún àìgbàgbọ́ àti ọkàn líle wọn nítorí wọn kò gba àwọn tí wọ́n rí i tí wọ́n sọ pé ó ti jíǹde gbọ́. ó bá sọ fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ máa wàásù ìyìn rere fún gbogbo ẹ̀dá ẹni tí ó bá gbàgbọ́ tí ó bá ṣe ìrìbọmi yóò ní ìgbàlà ẹni tí kò bá gbàgbọ́ yóò gba ìdálẹ́bi àwọn àmì tí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ nìwọ̀nyí wọn yóò máa lé ẹ̀mí burúkú jáde ní orúkọ mi wọn yóò máa fi àwọn èdè titun sọ̀rọ̀ wọn yóò gbé ejò lọ́wọ́ wọn yóò mu oògùn olóró ṣùgbọ́n kò ní í ṣe wọ́n léṣe wọn yóò gbé ọwọ́ lé àwọn aláìsàn ara wọn yóò sì dá. lẹ́yìn tí jésù olúwa ti bá wọn sọ̀rọ̀ tán a gbé e lọ sí òkè ọ̀run ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run nígbà tí wọ́n túká lọ wọ́n ń wàásù ní gbogbo olúwa ń bá wọn ṣiṣẹ́ ó ń fi ìdí ọ̀rọ̀ ìyìn rere múlẹ̀ nípa àwọn iṣẹ́ àmì tí ó ń bá wọn lọ. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti ilé iṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.